الحمد لله رب العالمين الحمد لله الذي تعبدنا بصيام شهر رمضان وجعل صيامه كفارة لذنوبنا وقد سبق أن كتبه على الأمم السابقة لذلك قال آل العلم ما من أمة إلا وقد فرض الله عليه الصيام على علم من الله سبحانه وتعالى بنوعه أحمده وأجلله وأشكره على نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة خير الخلق على الإطلاق وأكرمهم على الله وأحبهم إليه أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة الإسلام وقد وفقنا الرحمن أوصيكم ونفسي بتقوى الله هذه وصية ربكم للأولين والآخرين قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عباد الله ديننا دين علم وبصيرة دين العلم قبل العمل ولذلك جعل الله سبحانه وتعالى نبينا مربيا ربانيا صلوات ربه وسلامه عليه وكان يربي أصحابه ويعلمهم مبادئ دينهم ويعلمهم أقاعد, دين أقاعد دينهم ويعلمهم ما يسعدهم عند الله سبحانه وتعالى فها هنا أمامنا صيام شهر رمضان شهر جعله الله سبحانه وتعالى خيرا كثيرا لهذه الأمة شهر تصفد فيه مرض الشياطين شهر تفتح فيه أبواب الجنة شهر تغلق فيه أبواب النيران شهر لله في كل ليلة منه أتقوا من النيران شهر يخرج أناس من عباد الله منه من ذنوبهم كيوم ولدتهم أمهاتهم شهر من كان يستعجل بالإفطار فيه ينال خيرا كثيرا شهر من كان يؤخر السحور فيه فإنه على خير كبير وبركة شهر كان الله سبحانه وتعالى يقرب من عباده في هذا الوقت شهر فيه ليلة كألف شهر كما وصفه الرحمن ليلة القدر ليل من وفقه الرحمن بصيامه بقيامه إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أمة الإسلام إذا كان هذا كذلك فخطبتنا اليوم تدور حول الأحكام المتعلقة بالسحور والإفطار فالرسول صلوات الله وسلامه عليه علمنا كيفية تعلم وقت غروب الشمس وكذلك وقت طلوع طلوع الفجر لذلك أهل العلم كانوا يدورون حول الأحاديث الواردة عن صاحب النبوة في تحقيق هذه الأمور هل يجب على أحدنا إمساك جزء إمساك جزء من الليل أو جزء من النهار لتحقق الجروب أو لتحقق الطلوع كل هذا بينه رسول الله صلى الله عليه وسلم قولا وفعلا وتقريرا صلوات ربه وسلامه عليه أمة الإسلام واعلموا أن التسحر رخصة من رخص الله فربنا سبحانه وتعالى يحب أن يؤتى رخصه وكما كان لا يحب أن يرتكب محارمه سبحانه وتعالى أقول فرما بعد سواء المسلمين atọrọ alikun kira gẹrẹ fan nabi sallallahu alaihi wasallam ẹn tọrọ baara ti ba ma jẹ kẹ gbogbo wa alaw bani salikun kí an nabi wa bani salikun la rẹ àti àwọn arìnrìn àti sọ̀hábà rẹ kí àwọn náà pẹ̀lú àwọn tọwọ́kẹ̀ pẹ̀lú anabi sallallahu alaihi wasallam ẹ̀yọ́ ma yànnú ẹ̀sìn mo ń fi àsìkò ìran àmì létí ìbẹ̀rù allah subhanahu wa ta'ala yẹ́ mi ò sẹ́ràn náà létí ìbẹ̀rù rẹ̀ àní taqullah ká bẹ̀rù allah subhanahu wa ta'ala ní kọ̀kọ̀ àti ní gbangba ká gbìyànjú kájọ́ jẹ́ pé n tá ń sọ yóò máa bá nǹkan tá ń se mu n tá ń se náà yóò máa bá nǹkan tá ń sọ mu bákan náà ìpayà yìí ó ń la sọtẹ́lẹ̀ Allah subhanahu wa ta'ala fún àwọn tó lọ ṣáájú wa ó náà tó ní àsọtẹ́lẹ̀ rẹ̀ fún àwa náà kọ́dà ó ní àsọtẹ́lẹ̀ rẹ̀ tó fi fún àwa náà ní ààwẹ̀ Ramadan jẹ̀máà asọ́ọ̀mù ààwẹ̀ fún gbogbo umma tó ti lọ pátá kò sí umma kan tí Allah subhanahu wa ta'ala tí ò ṣe gbígba àwẹ̀ ní ọ̀ràn yẹn fún wa ṣùgbọ́n bí a ṣe ń gbà sí ìsọ̀hún olólè máa yàtọ̀ anabi sallallahu alaihi wasallam náà bá ní fi ọ̀rọ̀ iná rinlẹ̀ á padà débẹ̀ faslu ma bayna siyamina wa siyami ahli alkitab aklatu as-sahur aw aklatu as-suhur idhan a gbé láti bí nǹkan tí ọba mú pọ̀ kí àwọn tí Allah subhanahu wa ta'ala ni wọ́n jẹ́ alágbàwí torí ààrí àfá màláyé àwọn tí wọ́n jẹ́ àfá haran wọ́n ti lọ tẹ́ẹ̀dórí mufti sọ̀rọ̀díyà alágbàwí gbogbo wọn táwọn àgbààgbà fáǹbáwá jẹ́ alágbàwí kí wọ́n wà á pe alágbàwí fún àwọn tí wọ́n ti ṣe kí ni o tí wọ́n ti lọ ṣáájú wa ìdán láfisọ pé ọ̀rọ̀ ẹ̀sìn sílísílà ni sílísílà ẹnìkan ò kàn lé bọ́kọ̀rọ̀ kó pọ̀ nfẹ́ mú tuntun kan wá yóò fi kọ́ ibì kan kóńgó tó lè gbọ́n tó fẹ́ wíyé yóò fi kọ́ bì kan nígbà bá fi kọ́ bì kan ló ń gó tó gbọ́ yé níbo ni ó sì fi kọ́ yóò fi kọ́ sọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀mọ́ ọlọ́run wí báyìí ànàbí wí báyìí tí wọ́n ti lọ ṣáájú gbogbo wa àwọn àyàn ní àáfà àwambọ̀ ààwẹ̀ kí ni ń tọ́ da kí gbogbo alágbàwì ọmọ sọ lọ́wọ́ bẹ̀rẹ̀ yìí gbogbo màsáìlù tó ní bá ṣe pẹ̀láwẹ̀ gbogbo náà la nídìí kọ́dà àwọn míì bẹ̀tọ̀ ẹ̀ka ti sọ ṣáájú káwé ò tó dé ṣùgbọ́n tó bá mu jù lásìkò yìí ó ní ká tètè sọ̀rọ̀ fún wa nípa àwọn àdájọ́ tó ní bá ṣe pẹ̀lú sáàrì àti ìsinu <coughs> nínú àánú Allah subhanahu wa ta'ala àwẹ̀ ọdún ìfẹ́ mi ó súnmọ́ kọ́fẹ́ pín mẹ́ta ṣùgbọ́n fúnra Allah subhanahu wa ta'ala ìlọ́pàá wà bá ní gbẹ́nu ẹ̀ papọ̀ tí irú gbẹnupọ̀ yóò ti ìṣẹ̀lẹ̀ rí in tí mo ní ètí ìṣẹ̀lẹ̀ rí ń bẹ ó mi o níjọ́ tí ṣàbán di 1 ní sùrùdíyà ní nàìjíríà rọjábùláwà níjọ́ tí ṣàbán tí wọ́n di two òun ni ṣàbán tí a di one ọ̀pọ̀lọpọ̀ ọmọ ń gbà wọn ò bá wa fọkàn sí ṣùgbọ́n àwọn tí wọ́n bá ní ṣe mọ̀rọ̀ àti ẹ̀sìn ipe n ti ń ṣẹlẹ̀ lásìkò eré bó ṣe gbọ́dọ̀ máa lọ rè kèé ṣe ìbàdàn ni à ń gbé fún ti ìlú wa ìtọ́jẹ́ ti nàìjíríà kèé ìbàdàn a sì ń pariwo pé ọ̀rọ̀ oṣù kò yẹ kó jẹ́ ní tí ọ̀mọ̀dá wà lálẹ́ mọ́ pẹ̀lú ìgbìyànjú àwọn onímímà torí wípé a ní ìchéǹjì fatiwa nítorí chíchéǹjì àsìkò tí àsìkò bá chéǹjì ń gbà mí a máa chéǹjì àwọn nǹkan kankan nínú ìdájọ́ ẹ̀sìn anabi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ rẹ̀ ń jọ́ kan. ọ̀kan náà sọ̀háábà wa bá ó ní àrẹ ànábì tí n bá rí owó tó pọ̀ e nínú kòǹjò tí mo ń travel mo rí ẹnbì kan tí mo mọ̀ wípé owó eléyìí ọkọjá ọbọ̀ọ́lẹ̀ làkú ẹnìkan kọ̀ wà ní wẹ́yìn kan ní o báyọ̀ mọ̀sálò tó pọ̀ e ní o bí kéyìn ò rí owó taxi driver kó bó labẹ́ nínú ẹ̀ tàbí wọ́n gbàgbé rẹ̀ kí ni kí n ṣe ànábì ànábì kọ́ ọ mà kó o gbé pamọ́ títí tó máa fi wò pé ta ló ní yọ wà bá ọ fi wẹ́lọ́ a fi wẹ́lọ́ ta lọ sọ nǹkan báyìí nù ẹ má ṣe ló ń sọ nǹkan nù yọ wà sàlàyé irú ń tọ́ sọnù tó bá ti jọ gbé nǹkan rẹ̀ fún tó bá ti jọ gbé nǹkan rẹ̀ fún ń bẹ́nu wa ìtẹ́ pé kò lè mọ́sù jẹ tí èèmọ̀ sàdúrà kó rírú owó òun akúnsàdúrà ah. ni àwọn ibi tí ó ti gbà tí a nu ẹlẹ́ẹ̀kì yẹn sàlám ọ̀dà mọ́ gbọ́yìn yìí tí n bá wá náwó ńkọ́ àdúgbò tó ọba ná ọ̀nà nínà pé ọ̀yáwó ni o fa ìdá jẹ́ aṣọ ìbò àyẹ̀wò mẹ́ni ẹni tó ní ìjọ ọba dé kọ́dà kọ́ dọdún kan ó fún ní nǹkan rẹ̀ padà o àṣetówó bá ti ń kọjá one thousand naira níbi ìlú àìná ṣe rí béèyàn bá rí mọ́sálásí ń bì yọ wà fáwọn máàmù ni ṣùgbọ́n mọ́sálá yìí ìfẹ́ kó gbé wa kó ń bí ta wà ṣé bó la ṣe fẹ́ lò nàìjíríà yìí torí ààyè ìyàtọ̀ sáàyè morowe airport ọ̀tọ̀ ní hukumori ọjẹ́ èèyàn rówe lẹ́nu géètì àwọn rìdíìmù tí èso kéke ọ̀tọ̀ ìdájọ́ rí ọjẹ́ èèyàn rówe ní yídì géètì ìjọ ọdún nú àpò ńlá nú yídì ọ̀tọ̀ ìdájọ́ ọjẹ́ èèyàn rówe nú ọkọ̀ tíjọ ń gbé gbogbo wa lọ yìí tẹ́ pé ọlọ́kọ̀ gan tọ́bẹ̀ mà tí owó ń sìnkú èyàn àti ẹ̀nú ọkọ̀ ó lè àyàn lọ́pa nǹkan yìí àwọn táwà ń rọ́wọ́ àṣì fún tí a bá sọ kalẹ̀ làwa ń sọ àwọn ọmọ mọ́ ń rẹ̀ ṣùgbọ́n a ń sọ ni wípé oṣù kò yẹ kó mú wà lálọ́ ìgbà àṣà bá ń wa tó di twenty eight ó ní ti Saudi di twenty nine ìyẹn jẹjọ Wednesday Wednesday twenty eight gan pinlẹ̀ ní Ṣàbán wá wà ní Nàìjíríà wáyé àwọn bàbá wa ìmáàmù Ìbàdàn àtàwọn líìgì kọ́lọ̀ ń jẹ́ kí a rí wọn pẹ́ gbogbo ọ̀nà tọ́rọ wọn gbà dàrú wájú Ọlọ́run méje sùn ọ̀lànà rẹ̀ fún wọn torí kò pé wa mú wọn dúró wá àtẹ̀lé wọn pẹ́ lórí dáadáa gbogbo ẹ̀ ń bá máa kọ́ yàn kéw nǹkan kan bẹ tí ń sọ kọ̀sọ́ jáde ni n ti ń sọ ni pé hàn ó sì padà láti rí mi jọ kan o ọ̀kan wà fáwọn àdìsí wọn ni lá tujalis alimani má dààmú àfẹ́ ẹ̀yọ kan kọjá pé lójókòó tì máa kéw lọ́dọ̀ rẹ̀ fa innaka la ta'rifu khata'ahu torí tó bá jókòjókò pẹ́ lọ́dọ̀ rẹ̀ ò ní ma bi tó náà ti ṣe mistake mistake rẹ̀ mistake rẹ̀ ni ó jẹ́ gbà ní ìgbà lọ́hùn àwọn bàbá wa yìí àwọn náà ni wọ́n kọ́ wa ní kéwú nígbàtí wọ́n wá ń kọ́ wa wọ́n wá ní tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ ọlọ́run àti ànábì kò sọ̀rọ̀ tí máa ṣáájú ẹ̀ mọ́ o iná fi máa ń pọ̀rọ̀ náà tọ̀rọ̀ ànábì nẹ́sù kí lọ́ba ń pè nẹ́sù kàlámù la yaqbalu ta'wil fún yíká wọn fọ́ọ̀mù bá ní túgan fáwọn èèyàn ní yorùbá ọ̀rọ̀ tí wọ́n èyí rí nẹ́sù Qur'an wọ́n èyí rí ẹ̀ hadithu wọ́n èyí rí ẹ̀ ọ̀rọ̀ tí inú àfihàn pé ló sọ́tùlà arús níjọ tí wọ́n bá ń ṣe ìyàwó tí wọ́n ń ṣe ayẹyẹ ibi tọkọ ìyàwó bá jókòó sí àbí ọlọ́sí akídù wọ́n máa ń jẹ́ kí bí ò ga àga akọ ìyàwó máa ń ga kó n kálukú ọmọ tó kó n sí Zainabu mọ̀ bí wọ́n kálukú ṣe wọlé tó gbà ah, ok ayé ok oyé ibi tí òun wà yọ ọ̀gá ju gbogbo ibi tí àwọn òkú ti bá jókòó wọ́n máa ń máa ṣe ntí máa wà lókè rúrọ̀ ni rúrọ̀ rúrọ̀ tó o ní sọ́nsọ́ ní gbogbo nǹkan kọ̀ọ̀kan oníjẹ́nà sùn ṣùgbọ́n lillahi alhamd tó rí pé a gbọ́dọ̀ clear àwọn nǹkan kan a sì stop hutuba insha Allah ní cut after à ń kàbáyì ṣùgbọ́n jẹ́mọ́ ẹ̀ dákun mo tún bẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ dákun kò sí ẹlẹ́yàmẹ̀yànú ẹ̀sìn wa o tí haúsá bẹ́ ṣe tí yorùbá ṣe haúsá ọlọ́run yóò ṣèdájọ́ láàrin ṣùgbọ́n ẹ̀sìn so pọ̀ ní o kèé ọ̀rọ̀ kí wọ́n tó bírú àwa yìí náà ti dìde ńlẹ̀ yorùbá yìí pé àwọn ò ní bá ti ṣeun ìtàn kèé forí jiyàn bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ tún ṣe bákan bẹ́ẹ̀ ṣe ní ọ̀sọ́ níjú ẹ̀sìn ó dè kọ̀gbálẹ̀ yíbò wá o ẹ̀sìn kọ̀gbálẹ̀ yíbò wá o gbogbo gba wàhálà àbáchá nkankan gbá àwọn tí èmi sì máa lọ sábú àwọn ọ̀rẹ́ mi bẹ́ sábú mo tún kọ́ àwọn kan náà ń kóra níbẹ̀ tí n bá lọ bẹ̀ nígbà náà nígbà náà àtọ́wọ́ bá lọ sábú tí n bá kọ́ mi àá pípa bò mùsùlùmí sí mùsùlùmí ah, ọlọ́mọba ní ọwọ́ ma ti bọ́ọ̀lì kìámọ́ kò lè yẹ̀ ṣùgbọ́n àwọn ilé ò lè pa mí àwọn àlámọ̀rí ìsáájú kẹ́sì ò tó dé táwọn mùsùlùmí táà fura ẹ wo ọkọ̀ tí wọ́n pe kùndí fún wọn lẹ́sìn ni ẹ bá láàdì gan filẹ̀ lẹ́sìn inú ẹ̀sìn wa ẹ̀sìn sẹ́ gbẹgbẹgbẹ ẹ̀sìn náà fi ń ṣe o ọlọ́run sì mọ́jọ́ lọ wọn ò pè ní kẹ́tẹ́kẹ́tẹ́ ò pè ní bàákà gbóná àbáwúsá ṣe téèyàn bẹ́ẹ̀ gbé pàdé ọlọ́run lórí ẹ̀sìn ọlọ́run ànábì ní kìí sara wa ojú rí ó sì rí tó gbogbo ẹni tí bá ń jà fún àsọ̀bíyà tribalism lọ jálè lórí tàbí ń pèpè lọ́ọ́bẹ̀ tó sì jẹ́ nǹkan tó so umma ìpapọ̀ tẹ́ ẹ bá láwùsá kù bí ọ̀pọ̀ Yorùbá náà kù bí àìníye ẹ̀sìn ó dúró lódidi wọn ò pinlẹ̀ sọ pé ẹnìkan láàfin ẹsẹ̀ sìn wọ́n máa ń mọ òdodo òǹdúró lórí di báyìí òdodo ní ń fa ó kálukú ń tẹ̀ẹ̀tẹ̀ kò sí ẹnìkan tí ń fọ òdodo ń tẹ̀ẹ̀tẹ̀ fúnra ọlọ́run ló ṣiṣẹ́ ìrìnà alukur'an súrọ́tùlì fatiha sámrì gbogbo kur'an nù gbogbo ń dáhùn akínú kur'an súrọ́tùlì fàtíhà náà ni tí ń bá wá pé nǹkan ní sámrì kò yẹ kí wọ́n tún bá superfluousness nù ẹ tó tọ́lájú ọ̀gbọ́dọ̀ wà ń bẹ́ẹ̀ bó tó pàrà kẹlẹ́ méjì ọlọ́run wá ní ihdina sirọ́tọ̀ lè mustaqim sirọ́tọ̀ lẹ́dínà àdàmúta àlẹ́yìn à nídìí ó àwọn yóò máa wò pé sátú nídìí kó sọ wípé ọlọ́run má jẹ́ kí ẹsẹ̀ wá ó kú olójú ọ̀nà rẹ̀ ìmá ojú ọ̀nà àwọn tí ìdẹ́ra mẹ́lórí rẹ̀ nínú àwọn ànábì rẹ̀ àwọn ẹni rẹ̀ àwọn olóòótọ́ àti àtànù ntí òfin àwọn ànábì rẹ̀ àwọn àfáà ni yóò rí bẹ́ẹ̀ kìí ṣe superfluousness òwe kan lọ́lọ́run fi pa nínú alukur'an kọ́dà ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wa tí wọ́n ti kọ̀ nǹkan nípa àjáìbù kur'an nínú asiru wáyé ìní tó ṣe ìdìrọ́kù hikiman ìkíni tó lọ́n fi sọ pé ìdínà sọ́tọ̀ mùsàkìm sọ pé sọ́tọ̀ lè dẹ́nà mùtàlẹ́yìn ọlọ́run gbé wá lódìdí pé ìdínà sọ́tọ̀ mùsàkìm ojú ọ̀nà òdodo yìí méjì àkúọ̀ mbẹ́ òdodo dúró déédéé sirọ́tọ̀ lẹ́dínà àdàmúta àlẹ́yìn ẹni tí ọba wa máa tẹ̀lé òdodo ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wàá sọ̀rọ̀ ń pa wọn àṣẹ wọn máa fi òdodo mọ àwọn èèyàn ni àwọn èèyàn kọ́ ni wọ́n máa fi sọ wípé bòdodo ṣe ríre. ìdínà ah. sirọ́tọ̀ mùsítẹ́kìm kìí sẹ́gbẹ́ sirọ́tọ̀ lẹ́dínà àdàmúta àlẹ́yìn òdodo sẹ́ wọ́ọ̀dọ̀ mà àwọn ìwọ̀ ọlọ́run tó òdodo bá dúró déédéé báyìí àwọn èèyàn kan bẹ tó jẹ́ wípé wọ́n kọ́kọ́ dọ́dọ̀ òdodo ìṣáájú wa tí wọ́n gbọ́ ìṣáájú wa dákun méjì á sì sẹ̀gbé láti mẹ́tẹ̀lójú ọ̀nà àwọn èèyàn tá a náà bá ti wá ń tẹ̀lójú ọ̀nà wọn tá a sì ti dọ́ òdodo òpìlẹ̀ mà á jẹ́ wípé àtijọ́ sórí rẹ̀ pàdé ìwọ ọlọ́run ọba nù subhanak àwa ń bọ̀ ńgbà ó di pé on the twenty ńgbà ó wednesday tí wọ́n ti sàdéhùn Awo òkè asamu ní mamlaka wọn ò rúsù káti ẹ̀ pé júlù dúwálù àrọ̀bíyà mísọ̀rọ̀ wọn ò rúsù gbá wọn rúsù sọ̀díyà wá ń kéde pé gbogbo tán fi ń wóṣù náà fi wà yìí o alamisi òní ọjẹ̀ wáhùn ṣàbá ní ọjẹ̀ wáhùn ramadan o wednesday ti yọ́mà wọ́n sọ tuesday báhùn pé wednesday yọ́mà jẹ́ 30 ṣàbá ń fáwọn o sẹ pé àwọn bàbá sì ti jókòó àwọn ti mú ọjọ́ wednesday wípé wọ́n ń tẹ̀lé oṣù saudi pé bó ṣe ń jẹ́ twenty nine bí ṣe ń jẹ́ twenty nine tẹ́yàn bá ti gbọ́ pé saudi lóṣù pẹ̀rẹ́ báyìí ẹja wulẹ̀ mú wednesday àwọn ó wulẹ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ níjọ́ wednesday torí saudi náà ó kulẹ̀ bẹ̀rẹ̀ wednesday ọlọ́run wà jésù òdíyà orí oṣù tí ń bá lọ rí bẹ̀rẹ̀ wednesday àwẹ̀ kan nu àwọn tá a jẹ́ pé twenty eight òun ni ẹ ẹ ẹ ẹ ẹ ṣàbán Wadi, ní ọjọ́ tuesday wednesday lọ́sẹ̀ ti twenty nine tó bá lọ rè jẹ́ pé wọn ò rọ́sù òní ni ìbàjẹ́ wà ramadan nàìjíríà àwẹ̀ ìbáwá lọ di mẹ́ta àwọn ti bẹ̀rẹ̀ ṣáájú wà ọ̀rọ̀ tí mo ń sọnu saudi kò rọ́sù òun ka thirty twenty nine wọ́n sì pinlẹ̀ ìfẹ́ ọ̀kan lé wá sí tẹ́lẹ̀ wà wọn wọ́n jẹ́ thursday nàìjíríà ti ń ka twenty eight jọ saudi ka twenty nine tí nàìjíríà ka twenty nine jọ saudi ka thirty nàìjíríà náà tó wá rọ́sù ajá wípé wọ́n ti lé saudi náà kò ní kíni o ọjọ́ kan saudi eh, wọ́n ti dí sí saudi lọ́jọ́ kan saudi ọ̀wà máa jẹ́ two lónìí àwa ìwà àbájẹ́ one lé ní tẹ́lẹ̀ ṣùgbọ́n kọ́lọ̀mbá ní sàn bá wa ìmọ̀nbàdàn lẹ́sàn olóore wọ́n padà lọ kọ̀rẹ́ẹ̀tì àlámẹ́rí padà pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ wọn tọ́lọ́pọ̀lọpọ̀ ń bú wọn wọn ò gbọ́ pé wọ́n ti padà lọ kọ̀rẹ́ẹ̀tì ọ̀rọ̀ yẹn o níwọ̀n àbá bí wọ́n ṣe lè kéde wípé àwọn ti pa àwẹ̀ wẹ́ẹ̀sì rẹ̀ o bó ti ẹ̀jẹ̀ pé ọ̀rọ̀ ìfẹ́ mọ́sọ̀rẹ́nu lọ káàkiri ìbàdàn tẹ́nìkan bá ti rẹ́ nìkan pé sẹ́yìn náà gba ìmọ̀ ìbàdàn lẹ́nì bàbá láwọn ọ̀láwẹ̀ o ọmọ wọn ò ní wá o à ń tún gbẹnu bàbá sọ bí ẹ ti sọ bàbá láwọn ọ̀láwẹ̀ o àwọn ò ní àwẹ̀ o àwọn kọ́ làwọn ń ṣe tẹ̀sírí wo àwọn kọ́ làwọn ń sọ pé bẹ́sẹ̀ ọlọ́run ṣe ríre lọ́ba di oríṣiríṣi àwọn àṣà káàkiri ìgboro ẹ ti bẹ̀rẹ̀ àwẹ̀ máa ń bàdàn bàbá ọ̀la àwẹ̀ o àwa ń bọ̀ sí ẹ̀rí tí ń dáwà lálẹ́ ká tó padà bẹ̀ ká gbà pa àti ìgbòye ọ̀tọ̀ ní dára tá a fẹ́ sọ tẹ́lẹ̀ náà ní tá àti ìgbòye ń bẹ̀ náà torí tipẹ́tipẹ́ ọ̀rọ̀ méjìlá àwọn àfáà ní lórí ọ̀rọ̀ bíbẹ̀rẹ̀ àwẹ̀ nípa bílù ti ṣe rí ọ̀rọ̀ àkọ́kọ́ olùrọ̀ àwọn jùmọ̀hóró tí wọ́n bá ti rí oṣù lẹ́ni gbìyà lágbàáyé ẹ̀bẹ̀rẹ̀ àwẹ̀ lẹ́ni gbìyà torí ntọ́lọ́ ń sọ ni wípé شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر منكم من المسلمين ẹbí kíbi tí wọ́n ti rọ́sù ẹ̀bẹ̀rẹ̀ àwẹ̀ àwọn tí ó wí ọ̀rọ̀ yìí ọ̀nà tó padà pín méjì ìpín àkọ́kọ́ ni wípé sí anywhere lágbàáyé àwọn kan ní anywhere àwọn kan ní àwọn ọ̀sọ̀ pé anywhere ẹ̀jẹ̀ amúmọ́kà lè anna Allah ta'ala sama makata ummal qura torí ọlọ́run bá pe mẹ́kà ní ìyá gbogbo òlu ẹ̀já mú mẹ́kà ká fi gbá ẹnu ẹ̀jọ́ iye làwọn kan padà sọ jù nú àwọn àfa àlàyé lẹ́nu wípé ẹ̀bá sì jẹ́ àmú mẹ́kà o nígbà tó jẹ́ pé wàsá ìlú ìlànà ó ti gba gbogbo ayé kan ìrìn iṣẹ́ téèyàn fi lè so ayé pọ̀ láàrin ìṣẹ́jú kan pé wọ́n ti rọ́ṣù mẹ́kà gbogbo ayé ló lè dé báyìí ẹ̀já mú ká mọ́ dààmú ara wa mọ́ ọ̀rọ̀ àkọ́kọ́ tó tún pín méjì nu no ọ̀dà tí wọ́n ti rẹ́ ní wíwá sí kábẹ́rẹ́ àwẹ̀ èèyàn bẹ́ẹ̀ ọ̀rọ̀ kejì ni wípé likuli baldatin ru'yatuha likuli baldatin ru'yatuha gbogbo olùkọ́ kan òun ló ní oṣù rẹ̀ kí láwàá fi mú ìlú wọn ní ẹ̀mú bí wọ́n bá ti ṣe pín pẹ̀lú olórí ibẹ̀ ibi tá a bá ti ń pè ń lù tá a wá lólórí kan bẹ̀ tí a ṣe olórí òdèbò mi ibi ẹnu àlá rẹ̀ mọ́ náà nu ibi tí a ṣe rẹ̀ dé wọ́n wá fi kọ́ńtírì pín Nigeria ó dúró Togo ó dúró Benin ó dúró Ghana ó dúró lódìdí eh, eh, eh, Africa Coast ó dúró lódìdí Afghanistan ó dúró lódìdí Jakistan ó dúró lódìdí gbogbo olùkọ̀ọ̀kan kìnníkà Amẹ́ríkà kìnníkà ọkọ̀ wasaso ìlú kọ̀ọ̀kan dúró lódìdí ó dúró lódìdí tí wọ́n bá ti wá rí oṣù ń bì kan bẹ́ẹ̀ àwọn aráàlú kí wọ́n máa gba ààwẹ̀ lọ àwọn tí wọ́n tún sọ̀rọ̀ yìí náà àwọn náà tún padà jọ ọ̀rọ̀ ń dáadáa wípé tá a bá fi ìlú pín bá a ṣe pín yìí nínú ìlú gangan àsìkò a máa yàtọ̀ ńgbà mi o bá a ṣe ń sọ̀rọ̀ lọ́yìn tá a bá lọ rèé wo tùlú ìlú fájírì ní ìsìn ní Sokoto in tí ò ní less than forty minutes ni ó wà láàrin àwọn àti yẹn bẹ́ẹ̀ náà sì gbàtà bá fẹ́ kankan náà làwà ẹ àwọn àfáàní bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí ọ̀rọ̀ wọn padà sọ̀dọ̀ o kọ kọ́ńtírì ta sọ kọ́ padà sí abẹ́ ntọ́ jẹ́ olórí ẹ̀sìn bẹ́ẹ̀ olórí ẹ̀sìn lọ́dọ̀ wa ń bí òní sultan ṣùgbọ́n àwọn èèyàn kan bẹ ṣe é rí ẹ̀sìn ẹ mọ̀jì àfi àbòsí kún ẹ̀sìn o gbogbo wa mọ̀ bá a ṣe ń bara wa lò ọlọ́run ó sì padà tún sọ yóò tún tó dá ṣùgbọ́n bí ẹ̀sìn ká mọ̀tò kàn kún wa alákùnrin bẹ́ẹ̀ láàrin gbogbo wa bá a ṣe ń wáyé ká mọ̀tò kàn kún o àwọn kan fẹ́ dìfẹ́ǹdì kí àwa mùsùlùmí ò pín wọ́n wá ní ta ni ẹ̀ ń pè ń sultan ẹ̀ ń tọ́jẹ́ wípé owó oṣù rẹ̀ abẹ́ chairman local government rẹ̀ ní ti ń gbà kí lọ́kẹ̀mí pẹ̀lú yìí oyin tó fẹ́ sọ ní pé kò sí àmírù nàìjíríà lọ́fẹ́ wí o ó sì di olórí ẹgbẹ́ kan ṣùgbọ́n èyí tí máa dùn rẹ̀ pé àwọn èèyàn ní mẹ́dìdì fi ń sọ̀rọ̀ tí ń sọ sultanu tí ń bá bí ẹni tó sọ wípé owó oṣù rẹ̀ ń bẹ lábẹ́ chairman local government rẹ̀ lérè wípé sówó nǹkan ni sultanu ná ní ìjẹ́ sultan jẹ̀mọ́ ààrẹ wa tí ẹ papòdà yìí ọlọ́run bá ń foríjì àti wọ́n bá ṣẹbọ o takusa náà tí wọ́n bá panka pọ̀ mọ́ bá ń foríjì wọn o. ìntọ́lọ̀ ń fi sọ wọ́n di ntọ́ sọ wọ́n di wọn ó kọ oyè tí wọ́n jẹ ni oyè ńlọ padà bí tó bí fún wọn àwọn oyè ńlọ bí oyè ló ṣe kí ni o oyè ńlọ bí nígbà tó ti wọ national eléyìí ò ká fi hàn lẹ ẹn tí ó kéde yìí tá à ń pè ní sultan ọ̀rọ̀ yìí alùsùn náà ẹ̀ tó máa fi fóònù dára láàmú kí ó kọ́ sáà sùn gbogbo wọn bọ̀ network news nine títí nine thirty ni wọ́n kéde fún wa ìkéde tí wọ́n òun ni bàbá ìmáàmù Ìbàdàn ọ̀sẹ̀ wà bọ́ sórí rédíò wípé àṣẹ láti òkè o ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ́yìí ta ń bá yín sọ̀rọ̀ pé ẹ̀ẹ́ látọ̀dọ̀ olórí wa bí èèyàn sọ́bà ń gan lọ́dọ̀ ọlọ́run ọlọ́run lè fi àjẹ yẹn tí a ń gbowó oṣù wọn lábẹ́ tí a máa lọ́gọ́ gọ̀mẹ̀ntì ọ̀dọ̀ wọn wọ́n ní ká sọ fún gbogbo ẹ̀yin mùsùlùmí fúnra wọn ni wọ́n ní pé ah, ẹni tí ń kéde yìí ọgbọ̀n ẹ fẹ́ bá ní sọ̀rọ̀ ẹ̀sìn kí lọ́kà pẹ̀lú owó oṣù tá a bá fẹ́ sọ̀rọ̀ sọ́bọ̀ gan a lè pé kí sùtọ́nù wa gan mọ́ gbowó oṣù gan ṣùgbọ́n gbogbo wa náà mọ̀ wípé ìntọ́pọ̀jù nù tí ẹ̀sìn fi ń jẹ́sìn lónìí ó kọ ni ìmáàmù ìlú kan ó kọ ló kù ń bẹ kò sí mọ́ máa nà rẹ̀ gẹ́gẹ́ ń sultanu ó kọ ló bó kọ́ ti wá kù náà ìntọ́lọ̀ ó bí alásìkò yìí náà nù. gbogbo wa lọ́jọ́ dá lójú wípé èèyàn méjì ò lè ṣe zìnà tí wọ́n jọ lóbìnrin lónìí Kama má sọ ìlú mi kọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ Sókótó kí sùtọ́ ní ẹ̀rọ lè kò pa wọn gbogbo àmọ̀ pé wọn lágbára ṣùgbọ́n kọ́ wùlà gbìyàn Sultan ibi táàrùn ọmọ náà nù táyì ìṣẹ̀sìn wa lọ ẹlòmí ọ̀bọ̀ bẹ́ẹ̀ yóò ní ẹ ṣe bí Christian lọ fáwọn abẹ́ Christian lọ fáwọn abẹ́ wọ́n ní ta ni Ọlọ́bàṣánjọ́ sí in tí wọ́n bí ọnú ẹ̀sìn náà ṣẹ́rí'án kọjẹ́rù náà ló fi ibẹ̀ sultanu yìí náà nù in tí oógùn ọmọ tó bí àwa ṣe mọ̀tó bá a ṣe mọ̀tó ń olọ́lọ́run ó bí èmi àtẹ̀yìn ibi agbára rẹ̀ bá mọ ọlọ́run ó bí a ń bẹ̀ yóò sì ibi tí ọmọ bí wọ́n bá ní kò ní ọmọ kéde oṣù fún wa lillahi alhamd ṣé bẹ́ẹ̀ yóò sì jọ pé bí àti agbọ́dọ̀ alásọ̀tálá wípé wọ́n rí oṣù wa oṣù tí a rí ní ìsìn èmi gbà pé bí ẹ sì sọnù bó sì sì rí náà nù níbo ni ọlọ́run ti sọ fánú ẹ̀sìn pé ká lọ jókòó padà ń kọ́rọ̀ ká mọ̀ wá dàrú wípé hmm, bóyá oṣù nù gbá rí o no oṣù nù bá fún ni no ó lè jósú ẹ̀yìn ẹ̀yìn mango kí lọ́lọ́ ní ká máa sọ fáwọn olórí wa sẹ̀mìíràn wa àtọ̀ọ̀nà nígbà wọ̀bà ní àwọn àṣẹ lọ́hùn ìntọ́ bá yẹ lẹ́yìn táwà fi bá ń lo fa amúruhu ilallah àwọn bọ̀ lásìkò táwà yìí agbọ́rọ̀ tètè sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ sàárì wá ń jíjẹ sallallahu alaihi wa sallam nígbà tí ó dé Madina ó lu ọdún kìíní gbáko Madina ẹ máa gba àwẹ̀ kò sí inú ẹ̀sìn nígbà ó di ṣàbán ọdún kejì ọláyé ọ̀sọ̀kalẹ̀ fún wípé ẹ máa gba Ramadan báyìí ìgbà tí tún náà ìgbà ẹ̀ ń bá wù ú nínú àtàtúndọ̀ alágbára ìbáyìí kọ́ gbà á ẹni tí ọba ti lè gbà á kọ́ bọ́ ọ̀yàn ńdọ̀ ya ọlọ́run tó yọ̀yàn òkú ò ẹ̀ gbà ni o àfi àwọn báyìí báyìí báyìí wọ́n yẹ yọ̀yọ̀ ṣùgbọ́n táìmù yìí gbígbọ́ láparí ààwẹ̀ sí a bẹ̀rẹ̀ tí alfajari bá ti yọ a lọ parí ẹ̀ sí wíwọ̀ oòrùn tàyí àsìkò yìí nǹkan méjì ni máa ń ṣẹlẹ̀ tóòrùn bá ti wọ̀ wọ́n máa jẹun lọ jẹun lọ jẹun lọ jẹun lọ jẹun lọ jẹun lọ jẹun lọ jẹun lọ tí tí tí tí tí wọ́n fi kíṣà yìí ẹ ń bá tiẹ̀ kíṣà yìí pẹ̀rẹ́ òrùn ìbáwọ̀ ó ti jẹun jẹun jẹun jẹun ìbá àmọ́ jẹun tí wọ́n bá yẹ kíṣà yìí pẹ̀rẹ́ kọjá ń tún dé wọ̀ fún ó tún dìgbà tó rùbá tó wọ̀ ǹjọ́ kejì bẹ́yìn sí bẹ̀rẹ̀ nù nǹkan àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì tó rùbá ti wọ̀ ó lè máa jẹun jẹun jẹun jẹun tí ọba ti sùn tọ́bẹ̀ kíṣà àbòsùn pẹ́rẹ́ kò gbọ́dọ̀ jẹun mọ́ gbogbo òru ẹsẹ̀ tí a fi máa ń súnmọ́ bẹ́ẹ̀ nígbà náà kéèsì tí a gbọ́dọ̀ fi mọ́ mi tó fi jẹun fashakọ̀ dhalika ala nas kí ni ìní àwọn èèyàn la sirima ibn qais al òun padà jẹun Umaru ọgbọ̀rọ̀ súnmọ́ ìyàwó rẹ̀ oríṣi àwọn nǹkan ṣẹlẹ̀ pípọ̀ kó torí pé Allah subhanahu wa ta'ala ó wá bá ní gbé ìdájọ́ ìpò ó wá ní rí ànábì sórí gbogbo òru mo ti bọ̀yìn uhilla lakum laylata siyami rafathu ila nisaikum ẹfẹ́ súnmọ́ bẹ́ẹ̀ ni o kọ́ra wakulu washrabu hatta yatabayyana lakum al-khaytu al-abyadu min al-khayti al fajr ẹ máa jẹ ẹ máa mu ẹ sùn ní o ẹ̀sùn ni o, ẹ̀dìkíṣà ni ó ẹ̀dìkíṣà ni ó lọ́wọ́ bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ jẹ̀mọ́ gbogbo ń tà fi lè bá ń sọ̀hábà nu o gbẹdẹmukẹ ò ní tún bẹ wájú alátúnṣe tó wáyé o àti rí báwọn nígbà tó wá di pọ́rọ̀ àmàjẹsàrí wá dé anabi sallallahu alaihi wasallam wa ń sọ fún sọ̀hábà rẹ̀ wípé tasaharu فإن في السحور بركة تسحروا فإن في السحور بركة ẹ máa jẹ sàárì o nítorí wípé níbi jíjẹ sàárì bárọ́kà ń bẹ́ẹ̀ àwọn fáà ní kí ní túnmọ̀ bárọ́kà wọn ni kásá kò lódìdí ọ̀pọ̀rọ̀ làwọn àwọn apá kan sọ wípé bárọ́kà àtàyé ni bárọ́kà tàbí ni àwọn apá kan àfáà ní gbogbo tó mọ́ràn oore ló ti kónú ìdírè o asuhuru òun ni oúnjẹ òun ni jíjẹ sàárì tàbí ṣíṣe sàárì asahuru òun lẹ̀bà asahuru òun lọ́bẹ̀ asahuru òun ni búrẹ́dì asahuru gbogbo ń tàà fi ń jẹ sàárì òun lòun jẹ sahuru lè ń tọ́ dáa jù ká mọ́tò kónú ọ̀rọ̀ bí àwọn béèrè dára bá sì gbé kalẹ̀ gangan tọ́ dáa jù aliwadúù omi kànga tó ṣe é sàlùwàlà máa jẹ́ bẹ́ẹ̀ aliwadúù omi odò tó jómi tó ṣe é sàlùwàlà tí èèyàn fi nǹkan mí inú ẹ tí òbí lè ṣe é sàlùwàlà mọ́ omi ẹnu ẹ̀rọ tí èèyàn wá gbé sínú àgè àbẹ́yàn bùnú korobá wípé mo fẹ́ ṣe àlùwàlà o wàdúù mìíràn in tí ń fi sàlùwàlà rè wùdúù òun làlùwàlà gẹ́gẹ́ téèyàn ń ṣe àtọ̀húrù òun ni in fi mara àtùhúrù òun ni ìmara gẹ́gẹ́ téèyàn ń ṣe ó ti kílẹ̀ àbáwọn ṣùgbọ́n kan wá ń bẹ tí máa sá wọ̀ọ̀rùn ara wọn tí lárúbáwọ̀ ò ní ó ní kùbúlù àti kọ̀búlù ẹyọ kan lárúbáwá ní o lárúbáwá ní tí ń pè ní kùbúlù o ìsáàsọ náà ti kẹwàá mo rí kùbúlù lọ́dún yìí o ìwùkúwì ni o kọ̀búlù náà kọ̀búlù ń jẹ́ àtàmà kún sọ́nà ti pé wọ́n gbà yìí wọ́n ti gbà mí o tí èsì tinú ọgbẹ̀ wọn o wọ́n gbà mí síbi tọ́da alákúlé àmbọ̀ asaharu bifati sin àti ha òní áàkìrù lẹ́yìn kùbẹ́yìlà tùlù ìlfàjìrì jamu rẹ̀ ni ashar wa bil ashari hum yastaghfirun wọ́n ní bárọ̀kàtà náà bí n sọ yìí kàkà nǹkan tó tóbi márùn àkọ́kọ́ oúnjẹ yìí yataqawwa bihi li insani ala siyam yóò fún yàn lókun láti lè gbà àwẹ̀ dáadáa bókun báyìí ṣe wà nú èèyàn tó bẹ́ẹ̀ ni àtẹ̀mọ́rẹ̀ yóò ṣe wà sẹ́yìn mọ̀ pé aljú yuthiru àtànẹ́tò tẹ́bí bá oríṣiríṣi lọ́nà da àwọn mí ń bẹ tẹ́bí bá yẹ pátọ́ bá yẹ wọ̀sẹ̀ jùmárùn kò ní rí nàmá kàárí kankan máa ń wájú ẹ ẹlòmí ń bẹ tẹ́bí bá pábà ara rẹ̀ ọmọ àgbẹ̀ ni kìí ṣe pé bọ́yá blood sugar àbí kíní kankan kọ́ o ẹ̀ ń tẹ́ pé blood sugar lọ́fà tí ọ̀tọ̀ níyàn ṣùgbọ́n tá à ń àwọn àdámọ́ kan tó sápamọ́ sára tí yàn bá jẹ sàárì bákan náà àsìkò sàárì gan àsìkò kan tọ́lọ́run ọba máàkì fáwọn ẹni rẹ̀ ni wípé wọ́n máa fi ń wò ní ẹ wá máa jẹ sàárì nítorí pé ìjẹ sàárì yìí àlùbáríkà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ rántí ọlọ́run lásìkò ẹ tọrọ àforíjì ẹ jẹun tí ó múnú yín kún tí ó mara yín le bákan náà ẹ ṣàánú lásìkò èyí lọ́bẹ̀lẹ́ kó sì lẹ́ni tó fẹ́ gbé fún kó nú owó ipá nígbà tí ó jí bóò ló ṣe fẹ́ mọ̀ pé ẹnìkan ọbẹ̀ rí òtó kana yusabbibu at-tasadduq ilé ilé sí sàárà yóò wà àtòore mi oore mi bákan náà ládàá tó wà ń bẹ́ẹ̀ èèyàn fi ń kọ́ sí ànábì sallallahu alayhi wa sallam agbóyé sáàrí ounṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ìmà ń jẹ́ wọ kùbẹ́ìlú tùlú ìlfàjìr àwọn ẹ̀gbà wá kan wá kò sí ní ṣùgbọ́n látọ̀dọ̀ ànábì tọ́fẹnu ẹ̀ sọ pé ẹ máa jẹun o kọ́dà kóòrùn ó ti yọ ànábì ọ̀sọ́ kankanú ọ̀sọ́ bà ní tasahadu sallam wa shamsu wallah illa anna shamsa lam tatlu' wàlláhi fi nahar illa anna shams lam tatlu àti bá nàbì jẹ sàárì rí náyà sàlám ajẹ́dẹ́ bíi pé ilẹ̀ mọ́ oòrùn lákàlẹ̀ pé ò tí ì yọ jẹ́mi ìmọ̀ wọ̀rọ̀ o ilẹ̀ ti mọ́ oòrùn ọ̀kan tí ì ni. ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ó dàrú ni Abubakar rọ́jà tọ̀nàrọ̀dọ̀ في المصنف عند ابن أبي شيبة أما با أما دوري لاسي ẹtì lẹ́kùn ẹtì fèrèsé ká lè fi ẹ̀dọ̀ lórí òróòrò láti fi jẹsàárì wa ibi ìlàwọ̀ èèyàn kan bọ́ sí wípé táìmù ló la jẹsàárì dá wọ́n nígbà tí èèyàn bá tó lè dá ìlà ọwọ́ rẹ̀ mọ̀ jama ẹ mẹjà sí mistake àwọn kankan o ibi tá a ti mọ́rọ̀ wáyé kìí sáyé ìgbà tí náwó o kìí sáyé jẹrẹrétọ o wọn bẹ nìkan sọ̀rọ̀ nípa tòlú ìfájì nìkan nìkan gbà o ní ala ìlọ wù lẹgbẹdá sóko lẹgbẹdá mẹni ìsìn àwọn kan bí tí mo fẹ́ ṣe nú ẹ̀sìn ibi èèyàn máa lọ kìí ṣe èèyàn ọmọ mọ̀ kò mo fẹ́ ni. ibi èèyàn lè lọ lọ́nà èkó gan ní ìsìn ọ̀fẹ́ ṣe fọwọ́kà láti fi mà àwọn ibi tíyàn ti lè ma àwọn àlámẹ́rì dáadáa dáadáa ó ní àwọn ìletò kódà tí wọn ò lo jẹnẹrétọ̀ gbélé pé ẹ rí pé ẹ rí òpó kí lórúkọ rẹ̀ ńlá fi máa mú o kéèyàn máa ń pé òun wá tùlú ìfájìrì pẹ̀lú kíní bọ́ọ̀dù tí wọ́n fi ń polówó ọjà tí ń bẹ ní abẹ́ bíríjì ìwó ròdù yìí ọwọ́ adúró látòkè mọ́nàtàn nípa hẹ́n à ah, ire ó sì ń wo kíní oyé wa máa ń rí gẹ́ngbà mí o láti láti tòsí abẹ́ bíríjì bí abẹ́ bíríjì ti ẹ̀ ẹ̀ láìláìlá ẹ̀ ẹ̀ ti general gas tàbátí níbẹ̀ láti máa wò ní tẹ́ ń sọ kọ́ wọn anabi sallallahu alayhi wa sallam olọba ni fi baasi máa ma sàárì wa lélẹ̀ fún wa nígbàtí aya ọ sọ̀kalẹ̀ ọlọ́run ni wakulu washrabu hatta yatabayyan lakum alkhaytu alabiyadu min alkhaytu alaswad min alfajr eh, eh, eh, min alkhaytu alaswad ọlọ́run ni ẹ máa jẹ ẹ mu tẹ́ẹ̀fì mayàtọ̀ láàrin okùn dúdú àti okùn funfun adi ibn hatim ó ń lọ mọ́kùn dúdú àtòkùn fún mọ́tò tọ́ yóò àfi sẹ́rí ìgbèrí rẹ̀ yóò mọ̀ jẹ́ta ah, ìyẹn tí dama yóò tún gbé kíkọ̀ yẹn ìyẹn tí dama yóò tún gbé sẹ́ẹ̀mọ̀ pé ibi tí ń pòwé tí ìdama gbogbo wa ti gbọ́ yé pé kọ̀tán náà yóò tún máa jẹun rẹ̀ lọ́wọ́rẹ́ yẹn tó mọ̀mí díẹ̀ sí ó lè ti jẹun tán ẹlòmí ọ̀pá náà yóò tún máa fi mọ̀mí yóò sì máa wokun tí tó fi lọ bá anabi sàlám anabi ní ah, mo rò pé ọgọ́ rẹ̀ gùn ọ̀pọ̀ anabi fi ń bá aṣáwàdà ni o wípé ìntọ́lọ̀n bá ń sọ ń bẹ̀ sàwádù lẹ́ìlì wàbàyádù nàhárì ni o kìí sọ̀rọ̀ okùn tó mú ì sánmà làwó o dídúdú òru tí ń kásẹ̀ ńlẹ̀ àti funfun ọ̀sán tí ń wọlé bọ̀ ìní alọ́sítàǹsì kí ni o ní sọ jẹ̀mọ́ ẹ pọ̀rọ̀ agoti torí pé kí àgbàdo tó dáyé kí nìkan lè di ẹ̀ńjẹ ìní ká pátì pátápátá bá mo mo fẹ́ fi mú ọ̀rọ̀ kan wá ni o ẹ mẹ́jẹ̀ àti ẹ̀ mọ́lérí aago ẹjọ́ ń kálukú ó bóòdè lọ sínú ẹ̀gàn tó bá jẹ́ pé àbá àbìkan ni tí ẹ̀ bá dábàtàn kó tó wá rìn tí ó tó bí mẹ́lì márùn tí èsì ìṣebi tó ti lè pàdé mọ́nàmọ́ná iná ọdẹ kọ́ wá lórí ewu tá a fẹ́ wí kọ́ ẹsẹ̀ wàá máa gbó lọ kọ́ máa wo mashrik ibùyọ oòrùn bayadu yìí mustaqiru ni tó ń bá ti ń yọ yọ ma fẹ̀sí báyìí kìí so ń gbọ́ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam nígbàtí ń bá ní sọ̀rọ̀ yìí ó clear rẹ̀ dáadáa torí pé n tó kọ́kọ́ dá múṣkìlá alẹ́ ni pé kẹ́límà mínàlì fájìr kò sọ̀kalẹ̀ pẹ̀lú ìbẹ̀rẹ̀ àyà wọn ṣùgbọ́n bá tó sọ̀kalẹ̀ anábì bá wọn ṣàlàyé ẹ̀ dáadáa wípé dídúdú òru tí ń kásẹ̀ ńlẹ̀ fún fún ọ̀sán tí ń bọ̀ ẹ lọ parí àwẹ̀ yín sí òru a wípé gbogbo ẹni tí ó máa jẹ sàárì ní ìsìn ìtìláfù ọ̀dọ̀ àwọn àfà nípa pé téèyàn bọ́ wá ń sin èméjì níjẹ lọ wípé àbí alfajari ti yọ ni àbí èyọ ni wàsásọ ni àsọ̀rọ̀ náà kò sí náà kò sí kankan ní tí a fi ń múnu kò sáàgó kò sí kankan bá ń gbà náà àwọn àfà wa ni láti jọ pẹ̀lú gbogbo ń tá a gbọ́ lẹ́nu ànúsà sálàm ẹ fọ̀rọ̀ mẹ́díàbù lẹ̀ mẹ́díàbù kan sọ́mọ́ gbogbo àhàdí tó wárátàrù sàásálàm tí wọ́n bá gbàjọ dáadáa gbogbo ẹni tí máa jẹ sàárì márùn ni a pín sí alákọ̀ọ́kọ́ man ya'kulu wa yashrab ẹni tí ń jẹ tí mu ní sàárì rẹ̀ wa huwa mutayaqqinun anna al-fajra ó sì dá lójú pé pé alfajari etí yọ alfajari yọ̀ọ̀yọ̀ láago márùn-ún lápẹẹrẹ ó sì sin ọwọ́ níbi ìsàrí ẹ̀ láago mẹ́rin àbọ̀ ẹ̀bọ́dá lójú fasọ́mọ̀ sọ̀hìn àwẹ̀ rẹ̀ dáa súnà rẹ̀ ní ọ̀kàkùn tó nígbò odidi 30 minutes ni ló fi káwẹ̀ rẹ̀ ó fi kún náà kò sì mọ̀ bọ́ọ̀ fi kún náà ẹ wo ṣe àwọn bàbá àwọn bàbá wa nílẹ̀ yorùbá wọ́n ní ntálà ìmọ̀kan fi ṣe rẹ̀ ìlọ́pọ̀ ìyá wa kan náà tó bọ́ bẹ́ẹ̀ wọ́n ní ẹni ọgbọ́n sì wà kú dààmú ẹni ọgọ̀ ó kù sinmi láyé ni o. èyí sọ pọ́nrọ̀ lè gbà wẹ̀rẹ̀ o ṣùgbọ́n àǹtọ̀rí kìngónì mò bá ṣírọ̀ ó ti á di thirty minutes máa wẹ̀ ṣe ẹgbẹ́ gbogbo tí ò mọ́. òde ni ẹlẹ́ẹ̀kejì man akala wa shariba wa huwa mutayaqinun anna al-fajr qad tala'a qad tala'a ẹn tó jẹ́ wípé ń jẹ ń mọ ó sì dájú pé fájìrì ti yọ ó ti mọ̀ pé fáìfù mo ń fi ń sàpẹrẹ ní o a táìmù tí fájìrì wáyọ ní ìsìn fáìfù ló ti mọ̀ pé fájìrì ọyọ ọwọ́ àsìnwọ́ ọlú ẹran mi omumile ní 540

yẹ̀dúnnù annal fajirọ̀ lamiyatulu ba'd ó ń rò pé fajiru èyọ wà gọ́lọ̀bà làzọ́n ní àdáwò lamiyatulu ó sì dá ó tó 80% inú ẹ̀mí rẹ̀ ni wípé fajiru rẹ̀ ti yọ o ṣe pé gbogbo tí àwọn àfáàfin kan ti ń kan lẹ̀ kì í ṣègbà tá ti dé ní ìsìn tá a wá rí kan fi so mọ́lẹ̀ a dé a ti mọ ti ń yọ awáfa ago so mọ́lẹ̀ àwọn dá five thirty mọ́ àwọn òní aago òní ẹ̀kẹ́ ń gbà náà ká máa dára padà sẹ́yìn o àwọn àfa àwọn ọ̀gọ̀ǹgbà náà o wọ́n gbẹ́jú gbogbo wáyé lọ o ó di méjì ó di mẹ́ta kí ni hukumu àwẹ̀ ẹni o àwẹ̀ rẹ̀ da ó sì ní àlàáfíà ẹlẹ́ẹ̀kẹrin mẹ́yìn ya akulu wa yashrab wàlífàjìrù tọ̀ọ̀lìrùn ẹni tí ń jẹ ti ń mu tó sì mọ̀ pé àlùfàjáàrí ń yọ lọ kì í yọ tán alifajari náà ò ní yọ yìí lójú ẹsẹ̀ ọ̀bọ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ń wá ń yọ lọ́n náà gbogbo ẹ̀ kápẹ́ yọ yọ̀ ń fáìfù ó ti á ń jẹun wọ four fifty seven tó fi á di four fifty nine ó fi di fáìfù fáìfù one fáìfù two fáìfù three lọ́wọ́ akú kọ́kànlọ́ ẹran mi kó sì mú pure water lé kọ́ lò mọ́ di fáìfù four sí fáìfù five gan kí ni ẹ̀rí wa jaa fil musnad imam ahmed wa fi sunan inda abi dawud bi sinadin hasan min hadith abi hurairah ẹja ẹja gbadi fi yé ló jẹ́ kí n sọ̀rọ̀ débẹ̀ o ó ń sọ lọ ní idha sami'a ahadukumun nidaa wal inawu fi yadihi fala yada'ahu hatta yaqdi hajatahu minhu bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan yín bá ń jẹ sàárì lọ́wọ́ abọ́ ọbẹ̀ ẹran lọ́wọ́ rẹ̀ yìí abọ́rẹ̀ lọ́wọ́ yìí kọ́lá yòókù kò mú mele lókù ọwọ́ agbọ́ tí wọ́n ti ń pe àsọ̀látò kọ́mínà náà fàlàyàdọ́ à má sọ abọ́ ńlẹ̀ ọ parí ọbẹ̀ wọn mọ́jú ara nínú mọ́jú ara ńlẹ̀ jẹ́ kùtùkùtùkùtù lọ́mọ mú ọ̀rá pure water ọjà òmúlé hátà yẹ́kùrẹ́ àjátà òmìnirù tí tí ó fi parí tí ń ṣe tí in tí ń bá bọ̀ sí ẹ̀mọ̀ pé ànábì sọ̀rọ̀ sálàm ah ànábì má dáapọ̀ só sì lè wá gbé fírí ilé alọ́ kábọ́ ọkọ̀rọ̀ ká lọ ọkọ̀ dọ́ọ̀mù sí lẹ́yìn sí ànábì tọ́lọ́run sọ pé kó sọgbà tí á jẹun sàárìdà lè yọ wàá sọ wípé òun gbé abọ́ oúnjẹ lọ́dì sí ànábì ní tí ń bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ kọ́sámọ́ lọ́lọ́n sọ pé wà máa ya'qiluha illa al-alimun ẹni tí ọba sí làkáyè fún máa ọlọ́run ló ń ti bọ́ lẹ́sìn náà ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀kẹ́ karùn-ún ẹni tí ń jẹ sàrí lọ ya'kulu wa yashrab wa yataraddad an al-fajr qad tala'a ń sèméjì fájì tuyọ kèétí yọ wà lẹ́yìnsà ìndà òrù jihani in tó fi lè sọ pé ó sì yọ kèyọ kò ní ní táìmù yẹn ó ń ṣe ọlọ́ni àwọn àfáà ní àwẹ̀ tiẹ̀ náà dá sáàwọ̀ asoríire nínú pè márààrùn ẹyọkan náà náà ni ò ní ní òní kíni o ẹyọkan náà ni ò ní ni ò ní ni ọ̀láwẹ̀ ẹni tí ó sì láwẹ̀ náà gbogbo anára sì ju rẹ̀ ní ìsìn níbàdàn wáyé tá a bá mú dáadáa nínú Ìbàdàn yìí nìkan àwọn àdúgbò kọ̀ọ̀kan bẹ tí e pé à ń fi one minute lé jura wa lọ à ń fi one minute náà dín síra wa ó a lè sọ pé táìmù tùlù ìfájìrì lápáta òní ọ̀jẹ̀ ní òpù ṣé bá ní yọ ọ̀bọ̀ ni ibi kan ló sì ti mú yíyọ ọ̀bọ̀ láti sánmà ibi ọba ti súnmọ́ náà ní ọkọ̀ súnmọ́ ibi ọba jìnnà náà ní ọmọ ẹsẹ́kù ní ọmọ ní ìsìn gbogbo tí wọ́n bá ń bẹ́ mọ́ ṣíríkù ibi tọ́rùn ti ń yọ fájìrù wọ́n tètè mọ́ yá sáájú àwọn tẹ́m̀bẹ̀ mẹ́gíríbà àbí òní máa yá inú jẹ́ pé èyàn gbọ́dọ̀ sọ dáadáa ní irú eré àti a ní ìsìn bíi 507 508 ìmọ̀bọ̀ eré àmì ilé jẹ́ bíi 54 ṣùgbọ́n má pẹ̀lú àdíhì tá a sọ yìí èyàn lè rú mọ́ 510 láti mú pure water tán ọlú ẹran mi kéèyàn kó ẹ̀fọ́ jẹ kọ́ dẹkùn ilẹ̀ ń pẹ́ sú o ẹ ń bá bósárì ní ọmọ ànábì ìrọ̀rùn lànábì àwàmbọ̀ sí èyàn wá ní di ìmùsáàkù júùsì ìmìnà lẹ́yìn ihtirazan litulu ishams litulu litulu ilfajir bó ṣe jábí 507 lápẹẹrẹ ṣé èèyàn wá lè mọ̀mọ́ mọ̀ parí àwẹ̀ mọ̀ parí sàrí rẹ̀ sí five gèrègé àǹfààní àti mú mi sì wà fún bọ̀ tó wò pé no sẹ́ẹ̀rí fájírò náà ó ń kébékébé ni tẹ́mi náà bá mú extra seven minutes yìí kéèjú náà bí báyìí káwẹ̀ mi fọ́lọ́hùn bó béèrè wà náà wà gẹ́sẹ́ ìmì fún ni èbéyàn làwọn tí ń bẹ ní kíní fílándì kíní kàkọ́ sásùn torí àwọn ọ̀kan náà mùsùlùmí ó sì dáadáa pípọ̀ kọ́ lọ́n sẹ́rẹ́sùn olóore àwọn lọ wọ àwọn kọ́ńtírì tó jẹ́ wípé bíi three hours ìlàwẹ́ wọn ìní sínú wọn òòrùn ọwọ̀ báyìí lẹ́yìn three hours báyìí fájìrì tó ti yọ wọ́n wá sa ogun ẹ̀jọ tòyìntọ́bọ̀sì tọdún yìí wọ́n sàjọ wọ́n sàjọ wípé kó o lè ma oore tọ́lọ̀ ń ṣe fún ìwọ tó ń bẹ nàìjíríà o àwọn kan òòrùn ọwọ̀ pé wọ́n fẹ́ sínú ní láìláìlá ní 1:30 lórúta àti sùnbí fájírò studio padà ní 4:30 ah padà láìláìlá a ní ìdíẹ̀ kama pàǹsí tàhákùkù kírùkọ rẹ̀ anasu bin malik àti zayd bin thabit wọ́n jọ ń sọ̀rọ̀ zayd bin thabit wà ní pé ìjọ kan bẹ̀rí táwọn lọ jẹ sàrí ilé ànábì sallallahu alayhi wa sallam ah ànábì ma dáa pọ̀ o sallallahu alayhi wa sallam ah ànábì ma dáa pọ̀ o sallallahu alayhi wa sallam ó ní tasaharna ma rasulullah sallam a jẹ sàrí ilé ànábì sallallahu alayhi wa sallam gbogbo àdìsí ẹ pé káwọn àfa àti ẹjọ wọn máa bá ní tí wọ́n bá tó bẹ́ẹ̀ ọmọ àti àwúgẹ̀ bá jẹun lára àtọ́ wà wá láti ta ó ní sàásùlọ́tọ̀ inú ilé kan nù ẹni tó ti fi nǹkan sí rẹ̀ ọlábọ́ ti fi ń jẹun ti ẹ̀lọ́tọ̀ ó ní kọ́ọ̀pù ti ẹ̀lọ́tọ̀ wọ́n torí pé bàbá nìkan kí ń lò ta ní tí wọ́n bá wọn lò tòótọ́ ni àwọn aráalé ọ̀fọ̀ ń gbá mi wọ́n tún gbé pọ́ mẹ́ ọtí ẹjọ́ ń lò pọ́n tó tọ́ ọlọ́jẹun pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam jàmá ṣe bí ànábì náà orun àwọn èèyàn mọ̀sán pé ẹ̀ ṣe ní amásọ̀sẹ̀ ní ìsìlámù ni ànábì rúùlù wàláì kò sí ní gẹ̀tìmánù ìwà ni o kò sí tí ń sọ gbowó adé ọ̀nà síra wájú wípé ṣe bá yé náà làjọ ń lò lọ yìí nígbà wàá bá tó sọpọ̀ ọba ń lo tèmi mẹ́tì ẹ̀ ń yarí béèyàn bá sì jẹ mẹ́wàá tí àwọn méjì nù wọn wá kóore èèyàn mẹ́wàá yòókù ọ̀dọ́ àwọn mẹ́jọ yòókù wà ń ra góòkì bọ́pẹ́ bọ́yá náà ni ọba yíyàn méjì ń jẹ ó lè wá pẹ́ o ó sì lè yá torí pé ọmọ bíi Ádámà yóò gbé aṣọ míì wọ̀ tí frustration bá dé àìmọye ìlú káàkiri làwọn èèyàn ti ń fi àyà gba ẹn tó mọ́kànlọ̀ tí ń lọ pàdó machine gun ẹ̀yìn lẹ́yìn wò pé ọ̀gbọ́n ó ti di frustrated element òǹkọ́mọ́ òǹkọ́mọ́ béèyàn bá mọ́mọ́ Palestine lọ́rẹ̀ kọjọ́ kó fi Islam bá lò kó fi bá lò kò sírùn tí ò léwu sí níwà. ẹni tó jẹ́ pé yọ́ làwọn báyìí wípé mo dénú ilé ayé ohun ọ̀bọ̀n lọ́kọ́ gbọ́ láyé ẹ̀ irú wà wọlé fẹ́ kọ́ máa wù naturally kìí ṣe gbogbo yà ọ̀rọ̀ pé èèyàn bú yẹn gbogbo tẹ́mi sì ti bá lórí ń èèyàn mbẹ̀ nínú wà ń ò ní wà ń kọ́ wọ́n fi kó sùkú ní tí tiẹ̀ fi ní kí ó ń kí ọ̀dá wọ́n pòlúùtì sẹ̀mí ẹ̀ láti lẹ̀ ọwá di nǹkan mi nígbà wá tún di nǹkan mẹ́tún sẹ́ẹ̀tì rí sẹ́ẹ̀rí pé ìwà wọn gẹ̀rẹ́ lọ́n fi sẹ́ bó ṣe sẹ́ nǹkan o ìwà wọn kọ́ o ìwà wọn kọ́ o la ilaha illallah fájírù wa aṣọ pé yọ bí tàbá wá rí àsìkò tá a wà yìí ṣáájú kí ọmọdé tó dé èyí tọ́pọ̀ jù náà mọ́sálásí 5:30 náà ń pé sọ́tọ̀ kọ́mọ̀nà ibi tí wọ́n ń bọ̀ gan ni 5:30 jẹ́mọ́ bí 4 tó 5 tó ìmọ̀ bí àdúgbò kọ̀ọ̀kan ṣe rí ṣùgbọ́n bí táwà wà lánàá àfẹ́ ẹrú ọlọ́wà àfẹ́ ẹrú alálọ́bá ni wò wọ́n ní 5 tó 7 ustad àwọn àfáà gbọ́n àni wọ́n tún máa tìṣẹ́ lómi gbá mi pé orun àti wọ̀bí inú àfẹ́ ẹgbẹ́ wọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ní mímọ̀ hadithu lónìí in tí ò yọ́pọ̀lọpọ̀ tulabul ilmi nù wàláì tí wọ́n mọ̀ ẹlòmíì rí ìlàlú àdíìsì lónìí wàláì ìjọba balibari lọ wàláhi wàláhi ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ìntẹ́gbọ̀ tí ó wù pé sọ́ọ̀lù Albani ọmọ tí ń ṣe o àwọn bàbá eléyìí wọ́n rórí gbé lọ́dọ̀ ọlọ́run ló fi jẹ́ pé tá a bá ti ń jí tá à ń ronú pa àwọn àfáà tí wọ́n ti lọ yìí a mọ̀ pé wọ́n lọ́wọ́ bá wọ́n èso ń fẹ́ nú o ṣùgbọ́n gbogbo bí àìrìn kórí ọmọ mi wọn dákùnbà ní forí jiyàn Albani kọ́ da <laughs> Albani sọ pé kí ìsáàdì ìfì Albani ànàbí òwí Albani ànàbí wí èrí tó le tó láyé nú ẹ̀sìn wáyé kéèyàn lọ bọ́ po ànàbí rọ́ǹgì ànàbí sáyìn ọ̀pọ̀lọpọ̀ tó tó wá mọ̀ bá náà àánú àyà sọ pé sọ́ọ̀lá Albani gbogbo àwọn nǹkan méjì tó yóò kálukú mẹ́kù wulẹ̀ ní ìdárẹ̀ láàmù ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń kó sọ́ọ̀lá Albani ẹni tọrọ mi ọ̀wà ayé nínú ẹ̀tù lábùrì ilmi ọwọ́ àwò pé hey usaasu báyìí náà máa sọ kó sọ́ọ̀lá Albani sọ́ọ̀bẹ̀ sọ́ọ̀lá Albani tí Albani ọ̀bà jẹ́mẹ̀lẹ̀ ìkàrí wò ní máa sọ báwọn ó wọ̀ mọ́ tó kálukú ń kó o sì gbàbẹ́ ìrọ̀dọ̀ ọlọ́run kọ́ wá wo tójú rẹ̀ ọkàn bàbá ìbá lè sí ìsúnfẹ́ inú ọlọ́run dákùn bá ní sàlékún kẹwọn o ní paríparí gbogbo bí tá a fẹ́ ráyè dè àrà yìí dìbẹ́ a fẹ́ sọ nípa ìdájọ́ ìgbà tá a máa jẹ sàárìdà ẹ sọrí ìgbà tá a sínú ìsinú wa ní ìsìn tóòrùn bá ti wọ̀ kákàsàrí sọyún ìṣẹ́jú kan ó ń ṣe ọlọ́run ní ìdá akúbálà lẹ́yìnlú minha huna wà adìbárò nàhárù minha huna wà gọ́rọ̀bàtì shams fọkùnrin after sọ́ọ̀hìn sọ́ọ̀hìn ó ń ṣe ọlọ́run ní tẹ́ ẹ bá ti rí ìdá akúbálà lẹ́yìnlú minha huna tẹ́ ti rí òòrù tí ń rú minha huna níbo ní mẹ́ṣíríkù ibi tóòrùn ti máa yọ wa adbaro anaharu min hahuna tẹ́ẹ̀sì rí ọ̀sán tó yẹ́yìn padà tó fẹ́ máa lọ níbi tóòrùn ti máa wọ̀ wà gọ́rọ̀bá ti shams tóòrùn sì ti wọ̀ fàkọ́dí after sọ́ìm ẹ ń gbáwẹ̀ fọ́lọ́n ti sínú o hmm. apákan àfáà ní họ́bárù lọ wá ṣùgbọ́n amúrù ni ayé fàlìyúftìrì sọ́ìm tẹ́ kí ń gbáwẹ̀ bọ́ fọ́lọ́n ṣùgbọ́n bọ́m bí nǹkan kan bóyá káyà máa kó papọ̀ lọ́mú jọ́mẹ́jọ ṣé nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí la gbọ́dọ̀ rí ká tó sínú àbí tábà ti rẹ̀ yọkan torí pé kìnìyà nídìí ká gbọ́ bẹ́yìí tòótọ́ ọ̀sán olọ́yọ̀ yìí ló ti yọ ọyọ ibi tó rùn tí máa yọ òru ní tòótọ́ àbí òru olọ́yọ̀ yìí ló ti yọ ọyọ ibi tó rùn tí máa yọ ọ̀sán lọ́pẹ̀yìndà ló ti pẹ̀yìndà tí òrùn ti máa wọ̀ ẹ̀ǹtí ń gbàwẹ̀ fọlọ́ńbọ̀ ó ti sínú o wọ́kọ́rọ́ bá ti ṣàmù tọrùn sí wọ̀ sí ọ̀kan nu mẹ́tẹ̀ẹ̀ta ìtọ́ bá ti ṣẹlẹ̀ lálẹ́ sínú ni pé ah, ah, ti ń bọ̀ níbi tí ti ń bọ̀ ti yọ yìí tí òun nídìí kí n wò pé tàbí gbígbà ti wọ̀ àbí ò ti wọ̀ tọ́lọ̀ bóyá ká gbé kútùbà ń bẹ̀ rahman níjọ́ mẹ́jọ bákan náà bírú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí bá ti wọ̀ pẹ́rẹ́ pẹ̀lú pé òjò lò sún fọ́ ẹ̀rì táwọn èèyàn ó kù bóde àsìkò gún o gbogbo àwọn èmi ni eight five ní tá ń gbọ́ káàkiri ká sọ́ra o níìdì tọ́kẹ̀wá jù lásìkò yìí pàdé àlọ́sọ̀tàlá orígun odidi ló náà nú ẹ̀sìn wa orígun kan ní o kò sì dóṣù yìí lọ kágbà kọ́dà jàmá ẹ̀jẹ̀ á máa jẹ sàárì o kìí ṣe dandan ṣùgbọ́n ká gbìyànjú ká máa jẹ walau jur'atun mimma kọ́dà kò jẹ́ pé èèyàn fẹ́ èèyàn kàn mú gẹ́ẹ́ kan omi báyìí a sọ títí náà nípa ẹ̀ ní jọba ìjọ bó tahajud tarawih kìyàmù lẹ́yìn òǹlàfẹ́ sọ sóòkọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n tọ́jẹ́ pé ìbàdàn ọ̀tọ̀ọ̀tọ̀ àbò kọkàn náà lọ pa wọ́n pọ̀ tó kọkàn náà bá pa wọ́n pọ̀ táìmù ogun lọ pé a máa ṣe sáà lè ṣe ju mẹ́wàá lọ tá fi wítìrì wa sọ ẹlẹ́ẹ̀kọkànlá sáà lè ṣe ju mẹ́tàlá lọ tá a ṣe méjìlá tá a fi wítìrì àṣẹ ẹlẹ́ẹ̀kẹ́ tala sáà lè máa meji meji méjì méjì méjì kí lọ́rọ̀ àwọn àfáàlù rẹ̀ kí làwọn náà rò wípé ó súnmọ́ tí a lè mú ọ̀rẹ́ ń bá mẹ́lẹ̀ sáà lè bu ẹ̀tọ́ ọ̀rẹ́ náà lè o sáà lè bu tá a bá sínú tán ní ìsìn níbi five thirty ẹ̀rọ àdàdà ní ní sísì òòrùn wọ̀ làwọn èèyàn bá ní o tí èdè bíi six thirty tí èdè lòrùn bá tó nà padà kí ni ìdájọ́ rẹ̀ torí bí wẹ́dà sí rí nìsín a pípọ̀ ní ọ̀nà ọ̀dọ̀ tí a aago márùn kọjá àṣẹjú méje òun ni sàárì ń kásẹ̀ ńlẹ̀ báyìí o mo wá fẹ́ mú mi lé kí n lo ẹran mi a wọ́wọ́ five ten tí èsì ṣe ẹni tí a pè àwọn èèyàn sí torí pé ẹlòmíì yóò tà wá sáà ẹlòmíì yóò ṣe kí ni o yóò tà wá sáà yóò mú ní. gbẹdẹmukẹ tí wọ́n bá ti won ti ó move an inch yóò move miles ìdán arsala yóò gbà ní ìbàdà fún gbo wa o alhamdulillah alhamdulillah alladhi ta'abbadana bí siyam shahr ramadan wajala siyamahu kaffaratan li dhunubina wa damina liman صامه إيمانا واحتسابا بأن يغفر له ذنوبه أحمده وأجلله وأشكر على نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إله شهادة من يرجو رحمة ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله ها هذه وصية ربنا للأول والآخرين قال الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام واعلموا أنه ما من أمة ألت إلا وقد كتب الله علي الصيام على كيفية يعلمها الله سبحانه وتعالى ولكن لأي حكمة يكتب الله سبحانه وتعالى على هذه الأمم الصيام ليزدادوا به تقوى قال الله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وفي بداية الإسلام وقد فرض الله سبحانه وتعالى على نبيه صيام شهر رمضان في السنة الثانية من الهجرة في شعبان وكتب الله على هذه الأمة صيام شهر رمضان فصام رسول الله صلى الله عليه وسلم وصام أصحابه إلا أنه في بداية الأمر كل من صام منهم حتى غربت الشمس له أن يأكل ويشرب حتى يصلي الإشاء أو ينام فإذا صلى الإشاء أو نام فلا يجوز له الرفث لا يجوز له جماع أهله ولا يجوز له أن يأكل أو يشرب حتى رفع الله سبحانه وتعالى هذا الحكم وقد دخل في هذا سرم ابن قيس الأنصاري فإنه أكل وشرب بعد أن قد نام وكذلك عمر رفث بأهله رضي الله تعالى عنه وأرضاه ثم لما رفع الله سبحانه وتعالى هذا الحرج رفع الناس أصواتهم بالمدينة وكانوا يكبرون فرحين مسرورين بقبول هذه الرخصة الهلاهية السماوية ويا عباد الله التسحر لصيام شهر رمضان من سنة نبيكم صلوات الله وسلامه عليه القائل في حديث أنس بن مالك رضي الله تعالى نرضاه تسحروا فإن في السحور بركة صلوات الله ربي وسلامه عليه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 أمة الإسلام اتقوا ربكم في السر والعلن واعلموا أن الله سبحانه وتعالى فرض عليكم صيام رمضان لتزدادوا به تقوى ولتزدادوا به يقينا قال الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام استبنوا بسنة نبيكم صلى الله عليه وسلم فإنه كان يتسحر وكان يرغب أصحابه على التسحر وأثبت وضمن لنا أجرا كبيرا وثوابا جسيما لكل من يتسحر بقوله فإن في السحور بركة ولكن كيف يتيقن الإنسان طلوع الشمس طلوع الفجر لأن مع طلوع الفجر يمسك الصائم عن الأكل والشراب قال الله تعالى وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر وقد فهم هذه الآية فهما معكوسا صحابي جليل اسمه عدي ابن حاتم رضي الله تعالى عنه فعمد إلى الخيط الأبيض والخيط الأسود وجعلهما تحت وسادته لعله يتيقن بهما طلوع الفجر فلما أخبر صلى الله عليه وسلم بذلك لما اشتبه عليه الأمر قال له الرسول صلى الله عليه وسلم إنك لا عريض قفا وإنما قصد الرحمن سبحانه وتعالى سواد الليل وبياض النهار فلما تبين هذا للناس اختلف أهل العلم في كل من يأكل ويشرب وقت السحور وكان شاكا في طلوع الفجر لأهل العلم في هذه المسألة خمسة أقوال فالقول الأول أن كل من يتسحر وهو متيقن أن, أن, أن الفجر لم يطل بعد فإن صيامه صحيح كمن تيقن أن طلوع الفجر إنما يكون على حدود الساعة الخامسة فجرا ثم أمسك عن الطعام والشراب وتوقف عنهما على حدود الساعة الرابعة ونصف فصوم هذا صوم صحيح بيد أنه لم يستن بسنة الرسول صلى الله عليه وسلم على وجه بل إنما جاء بخلاف الأولى وكذلك قال للعلم من كان يتسحر وهو متيقن أن الفجر قد طلع متيقن بذلك كأنه قد علم أن الفجر يطلع على حدود الساعة الخامسة وبدأ يتسحر يتسحر يتسحر حتى جاءوا الساعة الخامسة وأربعون دقيقة فإن صومه فاسد أما من يأكل ويشرب يتسحر حتى يتردد هل طلع, الش... هل طلع الفجر أم لم يطل بعد لكنه غلب على ظنه أن الفجر لم يطلع بعد فصومه صحيح وكذلك من كان يتصحر وهو متيقن أن أن الفجر طالع يطلع يطلع طالع وأنه لم يتوقف من هذا الطلوع فإن صومه صحيح وكذلك من يتصحر يأكل ويشرب وهو شاك في طلوع الفجر وليس عنده رجحان لطلوعه أو عدمه فإن صومه كذلك صحيح لذلك جاء من الحديث الذي خدمه إمام أحمد في المسند وأبو داود في سنن بإحسان الحسن من حديث أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا سمع أحدكم النداء والإناء في يده والإناء في يده فلا يضعه حتى ليقضي حاجته من صلوات الله وسلامه عليه ومن هنا إن شاء الله نستمر في الخطبة القادمة إن كان في الأمور بقية اللهم ربنا عز لسمو المسلمين اللهم عز لسمو المسلمين اللهم عز لسمو المسلمين ودمر أداك ذا الدين من اليهود والنصارى والكفرة الذين يصدون عن سبيلك ويقتلون أوليائك اللهم ربنا عليك بهم أجمعين اللهم ربنا وحر صفوف المسلمين واجمع شتات المسلمين اللهم ربنا وفقنا في جميع أمورنا يا أرحم الراحمين اللهم ربنا آمنا في أوطاننا اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم اللهم ربنا خذ زمام هذه الدولة وقيادتها لعبادك المؤمنين يا أجود يا أجود يا أجود الأجودين اللهم ربنا وفقنا بصيام هذا الشهر إيمانا واحتسابا ووفقنا بقيام ليلة القدر إيمانا واحتسابا وأخرجنا من هذا الشهر كمن من ذنوبنا كما كيوم ولدتنا أمهاتنا يا أرحم الراحمين أمة الإسلام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 من صلى علي صلاة صلى الله عليه بها عشرة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء قليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا الإسلام المتاع السلام عليكم ورحمة الله àti màpé nínú ìṣesí wa